inshallah gbogbo àwọn ìbéèrè yìí orí kan náà ni ló forí sọ ó ní pé ṣáàlè ṣe ilé ṣáàlè ṣe tọ̀ òun ṣáàlè ṣe ẹ̀hẹ́n àkíní tẹnika mọ̀ oògùn nínú Islam ọ̀nà méjì ni oògùn ìwòsàn ó ń bẹ oògùn abẹnú gọ̀ǹgọ̀ òun náà ń bẹ ṣe rí oògùn ìwòsàn yàtọ̀ sí ti ìdílẹ̀ ìgbàlódé yẹn ni àtọ̀hún rè wá ìkankan náà ni ó bí fún wa ẹni orí ń fọ́ oògùn bílẹ̀ ń bẹ fún wọ́n lè ní kó já ewé ewé kan bẹ tí wọ́n á ní kó já tó bá gbẹ àbí ewé wọ́n á ní kó wọ́n lè ní kó máa fà kó máa fà sí agbárí kórí fọ́ yóò lọ tọ̀ ẹni fẹ́ sọ̀ ǹgbẹ́ so oògùn ìwòsàn ọ̀tọ̀ ìwòsàn àìlera ara ò le kára lè ba lè le ẹni pé àlàáfíà kó lè ba lè dé orí fífọ́ ara rúnrun ara ríro inú rúnrun gbogbo àwọn yẹn ni oògùn ìwòsàn nìyẹn ẹ̀sìn Islam ò ṣe lè wọ̀ yálà ti bílẹ̀ ni àbí ti àtọ̀wúrè wa àbóyìnbó tó wọ́n tàn chemist alẹ́ ẹlẹ́mí náà tó jẹ́ Yorùbá tó ń mọ ewé kan àbí kejì àbí egbò kan àbí kejì tá a lè lò tó kódà ebi ebi gan fún rẹ̀ tó ti yé àrùn ni tó ti yé ebi kébí máa pààyàn àrùn ni kí ni ìwòsàn rẹ̀ oúnjẹ <laughs> oúnjẹ ni títa bá ti jẹun ẹni bá ti jẹun ó ti ṣògùn ebi tó ogun wo tán ẹ̀sìn Islam ò ṣe lé wọ̀ ṣùgbọ́n ogun abẹnú gọ̀ǹgọ̀ ìyẹn ni haram nìyẹn ìyẹn máa ba imani jẹ́ òun ni ogun tó dá sí pé wọ́n yìí tàn kẹ́míìsì kò sí nílé ìwòsàn tó ti yé kò sí nílé ìwòsàn ìyàkọ́kọ́ nù torí àlè ìdílé ìwòsàn ká bá apá fẹ́ẹ́ bẹ́ẹ̀ lé ìwọ̀n ni ah, wọ́n ní kò sún tó jẹ́ bẹ́ẹ̀ bí àpẹẹrẹ nísìn ìyẹn fẹ́ ṣe exam wá fẹ́ pass ẹ dákun ẹjọ mo nídìí ògùn tó máa fi pass tí wọ́n ń ta kẹ́míìsì ẹ̀hẹ́n so kò òdì sí irú ẹ̀ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ògùn ìwòsàn ògùn abẹnú gọ̀ǹgọ̀ ni irú wọn ni wọ́n ní wọ́n fún ní kankan tí ó mọ̀ ọ́kà àbí nǹkankan tí ó tọ́lá àbí gbẹ́rẹ́ kan tí ó ṣe <clears throat> àbí nǹkankan tí ó fi wẹ̀ ìyẹn nìyí ẹbọ nìyẹn kò sínú Islam ògùn abẹnú gọ̀ǹgọ̀ sínú Islam ní 90s ẹnìkan lọ ṣògùn abẹnú gbọ̀ngàn ó fẹ́ ṣe wàhẹ́k so àwọn àtiwá ìwọ́yọ̀ ni ló ti ṣẹlẹ̀ àwọn tó bá ṣe fún wọn ni kó mọ̀ wọ́rí pé àwọn ti rí biology lọ́fẹ́ ṣe àwọn ti rí practical specimen wọn pé ìlà ni ọkọ̀ ọkọ̀ òun ni máa tán dé ìdàmọ́ọ̀l máa tán fún bí bàbá yìí ó bá di fúláwà máa ń parí pé à ah, èrè ilá èrè ilá kí ló ti mọ̀ pé ìrí ilá àtẹ̀yìnwájú ìbà ti rí tún pé ó ti lọ ṣògùn abẹnugọ̀ngọ̀ so ògùn abẹnugọ̀ngọ̀ kò sínú Islam kò sínú Islam àwọn ògùn wòsàn bẹ olóyún kó lè bí wẹ́rẹ́ àwọn kankan bẹ tó lè jẹ tó lè mu tó dá sí pé kìí ṣe ogun abẹnugọ̀ngọ̀ ogun wòsàn ni davidu jẹ kan ìyá wa miriam alayhi salam tó bí anabi wa isa jésù lára tó jẹ nìyí tó fi bí wẹ́rẹ́ so bèbí dùn ìyẹn lè jẹ tí ó bá ní kó nira bẹ́ẹ̀ nìyẹn omi zemzem àlèmú ìyẹn lè rí medical personnel kí wọ́n recommend oògùn fún yàn fún abíwẹ́rẹ́ gbogbo àwọn yẹn ẹ̀sìn Islam takò wọn ní kí yẹn mọ jẹ kọ́ wọn ní kí yẹn mọ jẹ kó sábúrú mbẹ ṣùgbọ́n pé ọṣẹ kan ni yóò fi wẹ̀ ìbéèrè ni pé kí ni ìbáṣepọ̀ ọṣẹ yẹn àti ìbíwẹ́rẹ́ dẹ̀ni kí ni bá fi ṣe yìí kí ni bá fi ṣe so àwọn ẹ̀yẹ nìyẹn ẹ̀rẹ́ká jìnà sí wọn so gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú tí kìí ṣe ìwòsàn tó jẹ́ oògùn abẹnú gọ̀ǹgọ̀ oògùn wípé wọ́n mú nǹkan tọ́lọ́run tó ṣe ní haram wọ́n á fi wọ́n á fi pèsè rẹ̀ bí olóńgbò ojú olóńgbò àbí àbálàǹgbà kí ló dé ọmọ onílé aláǹgbá ìyẹn lè jẹ aláǹgbá tó máa fi aláǹgbá ṣe àtijẹ fún yẹn kí yẹn máa jẹ pé gba aláǹgbá fún vitamin C yẹn máa ń jẹ kò sábúrú mẹ bàbá tó bá lè jẹ kì í ṣàrámù kí yẹn jẹ aláǹgbá ṣùgbọ́n mo nílé wọ́ọ̀gẹ́ kò àwọn yẹn nìyí kò bá mu ànábì sọ̀rọ̀ àmọ́ bíi náà máa pátá bá ti rí ni tí wọ́n bá ti ní ká máa pa àyè jẹ so ogun abẹ́nu kan àmọ́ jìnnà sí gbogbo tùràrí àdúrà ogun abẹ́nu gọ̀ǹgọ̀ ni àlùjọ̀nù náà ń pè á jìnnà sí ìwúlẹ tó ń dákọ náà òrùka láwọlàwà lákùwátà gbogbo yẹn ni agbọ́dọ̀ jìnà sí irọ́ ni àwọn yẹn máa ń ba ìmánì jẹ́ ìmọ̀ bẹ́sìn jẹ́ lára èèyàn kò sóòrù kàtà ń pè ní òrùka láwọlà irọ́ ni gbogbo ẹ̀ tó bá ti rí lọ́la nísìn bá ní sọ ìná nìyí àwọn yóò máa ra ó yóò máa ra ó bọ̀dọ́ má ṣe táwọn bá ṣe làákàyè ni ẹni tó ń porú tó wá láti Ògùn State tó wá kò òrùka láwọlà ní ìbàyìí kò sí lòkà láwọlà fún wọn lóògùn State kó má fún wọ́n kì fún yàn fọkànbalẹ̀ tó ti yé so oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ haramu ni oògùn pé tí a bá ti dé ṣọ́ọ̀bù ẹ wọ́n dí ẹlẹ̀ ẹ ta sí orígun àbí ẹ sín gẹ́rẹ́ gẹ́rẹ́ oògùn wọ́n fògùn kan sí oògùn wo ni gẹ́rẹ́ mẹ́ta gẹ́rẹ́ méje oògùn àwúrí àgbà ìyọnu ajé ìyọnu àjẹ mọ́dàrí kan sàpàná gbogbo yẹn nìyí ń tọ̀hún ìgbèkùn lórí ìgbèkùn ló mọ̀ jẹ́ tó ń tọ̀hún kì í ṣọ̀nà àbáyọ̀ mọ́gírìbì àwọn akíkà ìlọ́wọ́ pé báwo ni ó ṣe máa san mọ́gírìbì tí ó jẹ ìrún mọ́gírìbì àwọn akínú ìṣá ìlọ́wọ́ báwo ni ó ṣe san mọ́gírìbì àkọ́kọ́ àti ń jẹ ìrún o ìrún lè ṣe ń dáàmọ́ jẹ kì í ṣe oúnjẹ tó ti yé ẹ̀dẹ́ká tún àárín yẹn ṣe kì í ṣe gbogbo ẹni tí kò kírun lásìkò ló láǹfààní láti dánù padà tọ́lọ̀ wọ́n sì gbà lọ́wọ́ rẹ̀ tó bá dá sí pé tó fà á tẹ́ni òfin kí mọ́gírìbì lásìkò ò ní pé ó sùn gbàgbé ó sùn lẹ́yìn àlásàrì nígbà tí èjì ìṣáyè ti wọlé irú ẹni yẹn táìmù tó wù jí yẹn táìmù tọ́lọ̀ ń fún nìyẹn tó bá wù kó darapọ̀ wọ́n jọmọ́ kó kí mọ́gírìbì lẹ́yìn ìmáàmù báwọn ṣe ń kí ìṣáyè tó tó bá dẹ̀ kí mẹ́ta kóhùn sálámọ̀ bá sálámọ̀ nìyí kó mẹ́ ẹ̀ẹ̀kan tó kù wọn nìyí kó fi bẹ̀rẹ̀ ìṣáyè àbí tó bá wù ú kó lọ kínú tiẹ̀ lẹ́yìn kó dá mọ́gìrìbì tiẹ̀ kí èyí tó lọ́wọ́ bá ní kó bá nínú ṣáìsì tí wọ́n kọ̀dọ̀ kì torí pé òun ti ní àwíjàre tẹ́sì fọwọ́ sí so oorun òun ló fà tó bá yẹ pé oorun wáyé ni àbí ìtọ̀ èyàn tí ẹ̀sùn èyàn wá gbàgbé kò rántí pé àsùn mọ́gìrìbì la wà láì jẹ́ pé òun bọ́ọ̀lù o àbó ń ṣe nǹkan àbó ń play ludo àbó ń play drafti àbó ń ṣe nǹkan tọ́lọ́wọ́n bó fẹ́ èyí ló wá gbà lákàyè rẹ̀ èyí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ni sòrúrò ń tọ̀hún ṣé yóò kí mọ́gírígì àbí òní kí mọ́gírígì àwọn afá mi ni yóò kí ṣùgbọ́n ọlọ́run rí gbà lọ́wọ́ rẹ̀ àwọn kan ti ẹ̀ ní kó tẹ̀ mọ́ òlè kí kó lọ kíṣà ìjẹ́jẹ́ torí pọ́n láwọn bó bùn wá nínú tó ti yé iná sọ̀láta káyọ̀lẹ́ tí ni tó ti yé ẹni tí tí ò wá mọ̀ kọ́nà kó sànú ni a sì mọ̀ gbọ́ kọ́nà yẹn sì ń jẹun a sì mọ̀ ń gbọ́ bẹ́ẹ̀ gbọ́ àwọn jẹun kódà nígbà mi ni mọ́ṣáláṣí náà nìyẹn lẹ́lẹ́mí bá dé mọ́ṣáláṣí ló fẹ́ kí zuri asiri yóò kì mọ́ gírígì ẹ sì ti bẹ̀rẹ̀ irun ṣáì yóò sì bá yín ní lásán àkàì ṣáì. wàláì àdánwò ní kọ́lọ́kọ́ ṣàánú wa àì jẹ̀rù o àì kírun ṣeré o ẹni bá kírun àbẹ́ni tí ò lasiko lásìkò lásìkò ti lọ kò nírun àfi tó bá láwùjáre kí láwùjáre ẹ̀ bóyá ó sún gbàgbé bò la irun yẹn bọ́ lọ́rùn bóyá ọmọ kékeré ni àbẹ́ni tó ń bẹ lójú oorun àbẹ́ni tí ò tí gbàlágà àbẹ́ni tó jẹ́ wèrè àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lásìkò yẹn nìyí tí wọ́n wà ní ọlọ́run ò lè fi bọ̀ bí yẹn lọ yóò kì bí wèrè bá gbádùn tákùnrin òtí lọ yóò kì náà. ẹni tí ó kú tó wá ń ṣètò bí wọ́n ṣe sin wọ́n ní àwọn arójú ráyè láti lọ kírun ọ̀rọ̀ ẹ̀yàn ẹ̀yìn ò náà bá mu kí la fẹ́ ṣe lórí rẹ̀ pẹ́ẹ́ pásítọ̀ mọ́gírì ti wọlé òun ló kú ẹ́ á kì mọ́gírì á lè ṣètò wíwẹ̀ rẹ̀ a mọ̀ sí tó bá ṣe sí so a sì lọ kí lẹ́yìn ìta bá ṣe gbẹ̀ tán bí àìsàn afẹ́ sọ dígbà kejì ni torí tó dá ní ká mọ̀ sí òkú lálẹ́ ṣùgbọ́n tó bá dára pé tọ̀ ìdí kan ti ń bẹ fún wa láti lè sin pé táwa ní ká sílẹ̀ dọ̀la yóò rí bákan ẹ á lọ sí ni yóò gbọ́ yóò lè kọ́ dí wa kódà tó bá yẹ pé tọ̀ ok irun wo láti síwájú irun jànáza ni àbí irun ọ̀ranyàn èwo láti síwájú àá wò ni tó bá dá sí pé tọ̀ irun ọ̀ràn yẹn tó wọlé yẹn nìyí àpò ẹṣin wà lẹ̀ ẹ̀hẹ́n tá a bá kí jẹ̀nẹ́zà á sì rí àsìkò láti lè kínú ọ̀ràn yẹn ká kí jẹ̀nẹ́zà ká tọrọ yẹn ṣùgbọ́n tá a bá rí pẹ́tọ̀ tá a bá ní ká dìlé ọ̀ràn yẹn yẹn nìyí ká wá fi kí jẹ̀nẹ́zà nígbà yẹn bá kí jẹ̀nẹ́zà tán àsìkò irun ọ̀ràn yẹn ó ti lọ èyí òun náà ni irun ọ̀ràn fún ìka àbí kejì ṣùgbọ́n àsìkò yẹn ń kọ́ kò gbọ́dọ̀ bọ́ mú wa lọ́wọ́ náà. forex àti crypto ṣe haramu ni àbí halali ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì forex haramu ni kí ló sọ di haram kò náà ni pé forex máa ń dín pẹ̀lú gold àti silver ni majorly so káta gold káta silver káta dọ́là káta naira. ó ní òfin tó wà tó yàtọ̀ tí ò tí ò jọ mọ́ àwọn òfin táwọn èèyàn fi máa ń ṣòwò normal business eh, knowledge ọ̀rọ̀ kata gold kata silver ó ní òfin tó yàtọ̀ so forex dẹ̀ nìyí ó kọlu àwọn òfin yẹn torí ẹni forex yìí jẹ́ haram ó lè ti forex kó mọ́ jẹ rìbá ó lè kó lé forex kó mọ́ jẹ rìbá tó bá padà sọ́dọ̀ rẹ̀ yóò jẹ rìbá kò sí bó ṣe fẹ́ ṣe náà cryptocurrency nígbà pẹ̀lú cryptocurrency ni àwọn kóòdù kan nọ́mbà ni wọ́n wọ́n wà nípò owó nǹkan tó bẹ́ẹ̀ ní ṣókí owó nìyẹn eléyìí kìí ṣe rìbá bó ṣe wulẹ̀ kó mọ̀ ṣùgbọ́n àlébù tó wù ú ní táà ti gbọ́dọ̀ bá wọn kópa nínú ẹ̀ ní wípé láyé àwọn elétò ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ajé láyé wọn ò tí ì gbà nígbà yìí pé kó dúró fún owó tó fi kò sí wà conventionally approved gẹ́gẹ́ bí currencies nítorí replace currencies tẹ̀pẹ́tẹ́ ìtẹ́lẹ̀ góòlù sílvà náà ná níjọ́ nílẹ̀ Yorùbá wọ́n náwó ẹyọ náà náà jọ wọn kò sí náà pè náírà ṣùgbọ́n lẹ́tà nígbà náírà dé ẹ̀ṣẹ́ wọ́n gbà gẹ́gẹ́ bí kó replace owó ẹyọ kó lè kó ẹyọ lọ sí ọjà alábà kó lè fẹ́ ra kó wá kó ẹyọ níbẹ̀ wọ́n wọ̀ pé yóò kú ní ẹjẹ́ àdéhùn yẹn torí pé nítorí kankan ti replace so cryptocurrency nìyí àwọn eh, financing houses wọn ò tí ì rí gẹ́gẹ́ bí nítorí replace níta lè pè ní currency ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé kò wá stable kò wá stable nítorí fàánì yẹn tí wọ́n ti fi approve ẹni yẹn o kò wá stable ní tó ń lọ tó ń bọ̀ ní pé pé àtẹ̀wá àtẹ̀yìn bọ̀ ẹni kó padà lose kó padà lose lórí ẹ̀ so ó ní gárọ̀rù nínú gárọ̀rù ní uncertainty ní tí ò sátẹ́yìn kò dájú so tí ìjọba náà ti sátẹ́yìn sí nìyí jẹ̀mọ́ kìí ṣe owó kìí ṣe owó kìí ṣe sálẹ̀ pè ní nukud nínú ṣẹ̀ríà nukud ma sátẹ́yìn lórí ẹgbẹ́ tó bá jẹ́ fake ẹ̀hẹ́ kìí ṣe kọ́rẹ́nsì ṣùgbọ́n yóò jọ́ ọ̀rìjìnà so tá bá sì wá sí pé ìjọba nàìjíríà náà nìyí àwọn náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹ̀hẹ́ ká má gbàgbé mmm mo kú mo gbé morogo tí ẹ náà ti lọ so àwọn èèyàn lose lórí currencies currencies wọ́n lose lórí ẹ̀ gan ní láwọn ọ̀lú lọ́tọ̀ọ̀tọ̀ so mùsùlùmí ò tún gbọ́dọ̀ wá involve nínú cryptocurrencies lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹni tó wà ẹni tó travel tó wà nínú mọ́tò commercial bus tó ti jásí pé ẹni yẹn nìyí kò níkapá kó dá mọ́tò dúró báwo ló ṣe máa ṣe ẹni yẹn bóun ló ṣe ṣe àkóńdẹ̀ ti tó yóò kinu nínú mọ́tò náà nì tó bá lálùwàlá kó ṣe kọ́ ọmọ rẹ̀ tó wáyé pé àwọn ìríkùrí wà níwájú kó dijú kó mọ kínú ẹ̀ tí ò bá lálùwàlá kó ṣàlùwàlá kó ṣe táyà mọ́mù náà níbẹ̀ kó gbọ́wọ́ sílẹ̀ nínú mọ́tò láàmú rọrùn ìrọ̀rùn ló bá dé torí táyà mọ́mù ojú tó pa ìbàyí lọ ọrùn ọwọ́ méjèèjì àti iwájú kò ti tán kó sì mọ kínú lọ ó lè dúdú ọmọ kínú kò dídẹ́ gan kó forí kanlẹ̀ kò lè rọrùn yóò mọ kó nira bẹ́ẹ̀ lọ mí wọ́n lè gbàǹblò tó ti kó mọ rùn tó má fi dúró báyìí ìdúró nìyẹn tó bá ti báyìí ó rùkú tó bá ti báyìí ó sì dúdú ní kó kinu ìyún ni ó ṣe àmọ́kọ́ wá níwẹ̀ ẹni ìgbà wọn ìgbà máa ń lo aláwọ̀ alámù aláwọ̀ alámù kọ̀ ọlọ́run ti sun táàkì fún wa so kò wá ń lọ dìlé rẹ̀ jẹ́ pé yóò wá adijọ́ kejì yóò máa san gbogbo ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ kọ́ àyàfi tó bá dá sí pé tọ̀ ìrún tó fẹ́ kíyẹn nìyí ìgbà tí mọ́tò wọn bá fi débi tí wọ́n lọ á sì wà ní àsìkò òórùn yẹn ó lè dìlé ẹ̀ bí àpẹẹrẹ seven o'clock ní ti mọ́gírìbì ti wọlé ó dẹ̀ wà nínú mọ́tò ó ń travel tó bá di ilé ẹ̀ títí ibi tó ń lọ nìyí á débẹ̀ lásìkò ìṣáì ẹ̀hẹ́ kó lọ kí mọ́gírìbì àti ìṣáì ibi tó ń lọ tó ti ìyẹn dáa ju kó kí mọ́gírìbì nínú mọ́tò lọ ó dáa ju kó kí mọ́gírìbì nínú mọ́tò lọ so kó kí mọ́gírìbì àti ìṣáì níbi tó ń lọ ní lórí ìdúró lórí ìjókòó bó ti yẹ ká sí ṣùgbọ́n tó bá mọ̀ pé kóhun tó débẹ̀ ìṣáì gan ó ti lọ mọ́hun lọ́wọ́ ẹ̀hẹ́ kó kí mọ́gírídà àti ṣáà rẹ̀ nínú mọ́tò bó bá ti rọ lọ́rùn.